والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إلى ما القرآن السنة أرك لقل قوامي نقدر كما أقول لسوريته kàkà káwọn èèyàn ronú sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó gbé àwọn tó rí tẹ́ wípé ikú ọ̀kan nínú ọmọ ìyá àwọn ni nínú Islam tó ná òró tí pò máa kú lónìí tiwa náà ń dò ní ń bọ̀ àwọn náà yà á túbá kátúnṣe wa ti kàkà kí ọ̀pọ̀lọpọ̀ máa rò bẹ́ẹ̀ á rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ọ̀wọ́n ọ̀rọ̀ tó níláárí àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ rádaràda lọ́pọ̀lọpọ̀ tó máa ń sọ ní ìgbà tó bá gbókù kalẹ̀ tán lórí tẹ́ sáájú kó tó di pé wọ́n sin òkú. kódà lómìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú bọ́ọ̀lù àtàwọn máàkì tó ń gbá bọ́ọ̀ lánàá bọ́ọ̀ níjẹta ni wọ́n jọ máa sọ pẹ̀lú ẹ̀rọ tí wọ́n ti ríra tó mẹ́ta subhanallah. ọ̀rọ̀ kú ti wá fúyẹ́ lọ́dọ̀ àwọn èèyàn dídọ̀ tí àwa náà ronú bá àwọn náà kù jọ kàn tí àwa ronú kí ni máa ṣẹlẹ̀ tó kù náà lẹ́yìn àbí wọ́n ti kú kú kú kú kú kú ó ti di nǹkan tí ò lọ títí nítorí pé tí èèyàn bá èèyàn padà kábàámọ̀. kọlọm dà kọkọ sànù wa ẹnikẹ́ni tó bá wà níbi tó kù ti kú kó máa ronú nípa ọ̀rọ̀ tara tiẹ̀ náà ẹni tá a bí sílé ayé ń bì kò sí náà ni tó bá dijọ́ kan yóò tẹ̀lé gbà sọ gbogbo ẹni tó lọ ń bá yóò kú náà ní dọ́kà tẹni tó dé la rí tẹni tó tún kàn lẹ́yìn rẹ̀ láàmú ẹ̀rù ṣe gbọ́dọ̀ máa gba gbogbo onílàákà yìí eléyìí tí mú ni túnṣe ní ṣe tí mú ni túnwẹ̀ ní ṣe tí mú ni dínà sí gbogbo àìdá ayé o tábà tí wàá gbókù sínú sàárì tá a fẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ tá a kọjú rẹ̀ sáré kébìlà tá a fi búlọ́ọ̀kù tá a fi dí ẹ̀yìn rẹ̀ búlọ́ọ̀kù alámà ìyẹn tó bá jẹ́ pé aláhàdìlágbẹ́sìn tó bá sì jẹ́ ìta máa bó ilẹ̀ lójú tòró ni wọ́n tẹ síbẹ̀ tó ta mú lọ́pọ̀ alámọ̀ náà tó fẹ̀ ta fi dí ojú ihò yẹn àbí ta mú nǹkan ní ibi pákó ta fi dójú ihò yẹn á wà wọ ìpẹ̀ sí orí rẹ̀ ẹ̀jẹ̀ ṣàkíyèsí ayé rọ́ ìpẹ̀ sí òkú lórí tààrà nítorí pé tẹ bá rọ́ ìpẹ̀ sí lórí tààrà ìfínisẹ̀sìn ni o. islam ò sì fara mọ́kẹ́ fi òkú sẹ̀sìn torí ẹ̀ ẹ ti kọ́kọ́ tẹ̀ nǹkan kan sí lórí bó bá ti jẹ́ pé láhàdì ni ẹ ti fi nǹkan kan di lẹ́yìn kẹtó máa rọ́pẹ̀ sí tọ́ tó bá rọ́pẹ̀ sí bóòlù ẹ ti máa rọ́pẹ̀ sí ọ̀kan nínú àwọn sàhábà onáàdì Abu yẹn lọ àbáyé ó ní. النبي صلى الله عليه وسلم صلى على جنازة ثم أتى الميت فحتى عليه ثلاث حثوات من التراب من قبل رأسه قال النبي صلى الله عليه وسلم لا يوجد ما يجيك سنة سعريتا وفي أول وفي أمدج وفي بويته وفي الداتي وفي بوكوين وداتي أبنى بيوليرك sọ à ń tẹ́tẹ́ jẹ́ pé àwọn náà nígbà tó máa gbókùn sínú sàárè rẹ̀ tán tá a ti fi nǹkan dí àárín òun àti èkó tá a fẹ́ dà kó ní kálukú wa ó fọwọ́ méjèèjì gbé e pẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kárọ̀ sí kárọ̀ dí òkè sàárè òkú yìí báyìí. a sì ń pé ìgbà tí abẹ́ rán ìpẹ̀ sórí òkú sórí sàárè rẹ̀ kárọra jẹ́ kí èèpẹ̀ yìí kó ga lọ sókè díẹ̀ kó dàbí ike kọ́mọ̀ ga ju àtẹ́lẹwọ́ kan lọ. àmọ́ lónìí wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ èèpẹ̀ tó máa ń rọ́ sí orí sàárè ó máa ń ga ju àtẹ́lẹwọ́ kan lọ. eléyìí kò dáa tó ọyẹ kọ́mọ̀ ju àtẹ́lẹwọ́ kan lọ. tó bá wá ga ju àtẹ́lẹwọ́ kan lọ àmúhalẹ̀ àmúwalẹ̀ kò sì sínú súnà Ànábì sallallahu alaihi wasallam pé kájẹ́ kí sáré orí pẹrẹsẹ kọ́ mọ bílẹ̀ ti ṣe wà rárá nítorí pé tó bá mọ bílẹ̀ ti ṣe wà kò sí tàbí ṣùgbọ́n ìpè eléyìí ó ṣe sábàbí kí wọ́n máa tàbùkù ká yóò sì ṣe sábàbí pé kí àgbàrá òjò kọ́ máa rọ́nà láti rọ̀ wọnú rẹ̀. eléyìí ọ̀pàtàkì púpọ̀. النبي صلى الله عليه وآله وسلم من حديث كان أشرف علي بن أبي طالب رضي الله عنه قال وألا تجد وألا تجد قبرا مشرفا إلا سويته كنت أبادي تعليق تبقى كنت سيدبا كنت سيدبا كنت كنت سيدبا تلولا كنت سيدبا تلولا كنت سيدبا تلولا ní ìbá bíi kí ẹ̀yin màálù àdúrà fún mi bíi kẹ́hìn màálù tàbíra fún mi bẹ́ẹ̀ ni kọ́ ma tọ́ tẹ́lẹ̀ ìbá yé wa àjẹpé ká kéèsì wípé àwọn tàrí wọn gbọ́dọ̀ gba alágàjì wọn ò sì gbọ́dọ̀ rí pẹrẹsẹ kò sí ní tó burú o lẹ́yìn ìgbà tá a bá ti sin òkú tán bí kí á gbé nǹkan kan ká fi sàmì sàárè pé sàárè nílé yìí kẹ́rẹ́ bí ká gbókùtà sí déédéé bí orí ibi tó kù torí rẹ̀ wà láti ṣe àfihàn yín pé eléyìí báyìí òkú ní bẹ́ńbì kẹ́nìkan ọmọ bàwá jẹ́ pé yóò máa fi àbùkù yóò máa fi kàn bẹ́ẹ̀ yẹn yóò máa tẹ̀ mọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n kọ̀tọ́kọ̀tọ̀ nà fẹ́lẹ́ pé òkú tó kú àwọn lọ kọ àkọ́mọ̀nà sára wàhálà sára kókó òkú sí ìgbẹ́ tó kú àti déètì àtàgó ọlọ́mọdé kọ̀tọ̀nà lábẹ́ òfin ọlọ́run ká máa kọ nǹkan kására sàárè kọ̀tọ̀ ká máa kọ kására sàárè lábẹ́ òfin ọlọ́run. lọ́sọ̀lẹ̀ kọ̀tọ̀nà ọ̀dà máa símẹ́ǹtì sàárè àbá máa kankiri rẹ̀ àbá tó ẹ̀ wá wá tọ́ngàrà táìsì á máa lẹ́ mọ́bẹ̀ olóyè ọ̀tọ̀nà kò sí nínú ìlànà. أن النبي صلى الله عليه وسلم لا أقبل نهى النبي صلى الله عليه وسلم أن تجسس القبور أنا دي قفوا على ولا تعرف بكنا دي صلى الله عليه وسلم قفوا عن البناء على القبور لكن ما قال له ساري أنا دي قفوا لا تشتري فأولا كيفي وبعد كثير سراري kò gbọdọ̀ wọ nọ́ọ̀sì náà wà lọ́wọ́ òkú ti kú àti gbé sínú sàárè àní kò sí nínú ìlànà ìkíkẹ́ ọmọ wa pè é lágbájá ọmọ lágbájá láwọn àti àwọn gbólóhùn kankan fọmọ àwọn ìtẹ̀lé wa ní ọ̀pá náà kókò tó kú lèèyàn máa ń sọ fún kíkọ́ sọ pé la ilaha illallah mọ̀lẹ́yìn tó ti kú tán tá a ti gbé sínú sàárè kò sáyè lé ní tí súnà tọ́ka sí wọn náà ní pé lẹ́yìn ìgbà tá a bá ti gbókùn sínú sàárì rẹ̀ tán ká tọrọ àforíjì fún ká sì bẹ́ lọ́wọ́ fún kókó fún létí fún. wọ́n bó ti wá nu hàdí ìpára ni mo sọ pé lẹ́yìn tá a bá ti gbókùn sínú sàárì ìtàkùrù lè àkókò ẹ tọrọ àforíjì fún ọmọ ìyá yín. wọ́sẹ̀lú wọn lọ́hùn tẹ̀sídì ẹ tọrọ náà wọ́n bá fún létí fún. fẹ́ ìnáwó àná yóò wọn bí léèrè Imam Abu Dawud wọn ló gbé ẹgbàá wá jáde gba ọ̀nà kan tó gún régé àmọ́ ẹ̀dìdẹ́ dúró níbi sàárè lóde wọn tó tó láti gún àkọ́mí káti kún kákún ẹran rẹ̀ òdiwọ̀n àkókò tó tó fi lẹ́yìn kò sí nọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ Amr ibn al ọ̀rọ̀ amúlò bìnnà àm ọ̀rọ̀ sàbẹ̀ tòǹgbà tó ti sí kẹta tó fi hàn wá fáwọn àbí lọ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ anẹ́bí sọ̀rọ̀ bá àìsàn náà la gbọ́dọ̀ tẹ̀ ẹ sọ sí táwọn wọn tọrọ àforíjì ẹ tọrọ fún pípẹ́ náà fún létí fọ̀ torí wọ́n bi léèrè ní ìtẹ́bi tó àníbi láti pẹ́ǹdì ìtàrí yẹn èsì tẹ́ wàá tò lẹ́sẹẹsẹ tó lè má mú sábúrà ẹlòmínà tún ṣàdúrà ẹlòmínà ẹ̀yin náà ṣàdúrà tún yẹn náà ṣàdúrà àdáadáa lẹ̀ gbogbo lẹ̀ àníjẹ àníjẹ tó lè dáyé wa ajẹ́ pé gbogbo ìdáhùn yẹn máa ń ṣe níbi ìsàárè tí ọ̀gá àgbọ̀dọ̀ mú kó lẹ̀ kọ̀tọ́kọ̀tọ̀ náà ẹ̀mọ́ kúrò ọ̀rọ̀ alẹ́ fẹ́ ta àgbẹ̀rẹ̀ ànìkan òun náà bí ọ̀pá tó dáàbò ẹ̀lẹ́fẹ́ ta níbi ìsàárè mo kọ̀ fún àwọn ṣàdúrà ǹjẹ́ ọmọ wúwo kú ǹjẹ́ ọmọ sọ̀sọ́kúsọ nídìí sàárè ògbélé yìí kí ọmọ bàyàn lẹ́rù màtó sì jẹ́ pánàbí sọlọ́lá àìsílẹ̀ máa ń fa àwọn èèyàn láti ẹ̀kọ́ kí wọ́n dákẹ́ nílùú àyè báyìí ẹ má máa pariwo ọlọ́run ló jẹ́ lórí wa fún kápákéèsì ká má sọ ìdí sàárè ìdíje ariwo kò sí tó burú kíkẹ́ nìkan nínú àwọn ẹni tó wà níbẹ̀ kó jókòó létí sàárè òkú yìí ní ìgbà tí wọ́n ń ṣe ètò bí wọ́n ti ṣe gbé sínú sàárè kọ́ rán àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ létí pẹ̀lú hadithi albara ibn azib radiyallahu anhu kọ́ rán wọn létí hadithi yìí ó ní ajáde màá nàbí sallallahu alaihi wa sallam fi janazati rajulin min al-ansar láti lọ gbé òkú ẹnìkan nínú àwọn ará Madina sí. fantahina ila al-qabr àwa ti ibi tí sáré rẹ̀ wà wọ́n gbẹ́ pípẹ́ kọ́rọ́ rẹ̀ lọ́wọ́ àti ìgbésínú sáré agbókù rẹ̀ lẹ̀ anábìwá jókòó lẹ́nu tó kọjú sálùkùbìlà àwọn adókò adókò yìí ká nàbì sallallahu alaihi wasallam wa ka'anna ala ru'usina at-tayr ọ̀dà nígbà tó yẹ ń bẹ lórí wa wọ́n máa ń lò wọ́n máa ti ń pòwe láti ṣe àpèjúwe pé àwọn èèyàn ti ń tẹ́tí gbọ́ni ti ń sọ̀rọ̀ kálukú wọn lọ ya létí àti ọpọlọ rẹ̀ torí pé ẹni tí ọmọ tó yẹ ń bẹ lórí òun kò ní mérí kẹyọ ọmọ bàá kú lọ ẹni ìkìkẹ́ ń bẹ̀lẹ́ ànábì sallallahu alaihi wasallam tó fi ń tó fi ń halẹ̀ ànábì wa ń wo sọ́nà tó bá ti wo sọ́nà yóò tún wọlé yóò gbójú rẹ̀ sókè yóò tún gbé wálẹ̀ ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta táwọn rẹ̀ bá sọ pé ìsàlùdò ìdílé ìdílé àdáàbò kọ́pọ̀ ó ṣáàtì ọlọ́run níbi ìyá àtàrí. استعيذوا بالله من عذاب القبر استعد الله نجي يا تاريخ هو إذا لا نجا لا نجا أين لا طريق اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم إني أعوذ بك من عذاب القبر أنا في يقول إلى المستقبل مستقبل نجي يا تاريخ نجي لا نجي إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه النبي المؤمن nígbà tí ọba fẹ́ gbèsè kúrò nílé ayé tí ó gbèsè wọ alqiyam àwọn mẹlẹka kan sọ̀kalẹ̀ wá bá àwọn mẹlẹka yìí wọ́n jẹ́ olójú funfun funfun kẹ́hìnà ojú ọ̀hábùn ṣùms ojú wọn dà gẹ́gẹ́ bí wọn ojú wọn dà gẹ́gẹ́ bí wọn. معهم كسل من الأكفان الجنة وهم هو مما واسوء ولا الجنة ملائكة أقوياء هذا ومعهم حنوط من حنوط الجنة مثلا لكن لا لما أنت تقول لا nínú lọ́kìndà àtàlùjánà wọ́n mú wa gbogbo wọn مد البصر lódì wọn ti tẹ̀yàn lè rí wọn. lẹ́yìn rẹ̀ ni màlẹ́kà kọ́ wa o àti ayé bíi nípa ń darọ́ sí yẹ́n wá jókòó níbi orí rẹ̀ fẹ́ kó o yẹ́n wá sọ pé màlẹ́kà kú yẹ́n wá sọ pé ayé tó hàn lọ́kùtù fagé ìwé rẹ̀ mi tó dára yìí nínú ìwé rẹ̀ kan. أيتها النفس المطمئنة وميونسة بعد إيه؟ اخرجي إلى مغفرة من الله ورضوان jáde ká lọ sí ọ̀dọ̀ àforíjì ìyáná báyìí lẹ́ni ẹni tí ń pọ̀ kápú ìyọ́ jáde. ẹni yẹn wá sàn jáde gẹ́gẹ́ bí ẹ̀ka kan ní títí máa ń sàn án dáadẹ́ láti ẹnu ọ̀rọ̀. màlẹ́kà tó wà tẹ̀wọ́ gbà. nínú ìwáyà kan sẹ́mi rẹ̀ bá jáde sọ́gbà àríyé tó ló mẹ́lẹ́kì mbẹ́yìn náà sẹ́lá ìwọ̀n ọ̀f gbogbo malaika ti sọ̀rọ̀ àtúnṣe ẹ̀mí yìí lára. وكل ملك في السماء أتبوب ملائكة بين سماء وفتحت له أبواب السماء وصلت سماء آمين أمير الناس yàtọ̀ sẹ́mi burúkú tí ẹ tó ń gbé ká ẹ̀mí rere ẹ̀mí tó dá ẹ̀mí ẹni tó tẹ̀lé tó lọ́láyé ẹ̀mí ẹni tó tẹ̀lé tó lọ́dún Muhammad sallallahu alaihi wa sẹlẹ̀ ẹni tó tẹ̀lé lánàá Al-Qur'an àti sunna báyìí náà sọ̀rọ̀ sí lẹ́yìn sẹ́mi ẹ̀hìnlẹ́ lẹ́yìn من ẹ̀hìnlẹ́ باب من أبواب السماء إلا ويدعون الله أن يعرج بروح nínú gbogbo àlọ́ kan àìjẹun kò sẹ́ni àtòkù fẹ́ni tó wà ní sàárè yìí láti náà lè jẹ̀mọ̀ wọ́n tún sílẹ̀kùn mí fún láti nàná. ọlọ́wọ́ fi hàn pé sórí lọ́ọ̀kan eléyìí tó máa bẹ́nu náà tó fi pààrọ̀ ó ti pààrọ̀ rẹ̀ pẹ̀lú tí ọ má jẹ́ kí ajani tí ó fira rẹ̀ tí ó fi àǹfààní rẹ̀ tí ó fi wálẹ̀ tí ò ní sẹ́ni tí ó jẹ́ sóríire tí ó fi wá filẹ̀ ayé sílẹ̀. tí arákùnrin bá ti wá rí wọn lálá tí ń bẹ fún nínú àlùjànnà yẹn máa sọ pé rọ́pì àjẹ́ qiyamah wọn lọ́ọ́ jẹ́ kí gbẹ̀ndà qiyamah tó ti dé báyìí. tó ti rí pé rere ni tí wọ́n jà sí rọ́bì akọ́mẹ́sẹ̀ ọlọ́run gbẹ̀dà kìhánà tó dé nìyí torí ẹ̀ wọ́n wá sọ pé farabalẹ̀ lọ́wọ́ afarabalẹ̀ ìgbẹ̀dà kìhánà yọ wà fúngbà tó lọ́wọ́ bàbá pa láti kọ́kọ́ wà gbà náà ni wọ́n yọ gbogbo ẹni tó ń bẹ nù lẹ̀ jáde tọ́mọ aná wọnà tọ́mọ àlìjáná ọwọ́ àlìjáná báwo ni fẹ́ẹ́ tiẹ̀ ti ṣe rí kí ni tó ń gbé dá yìí sọ́nà ló ń sìn àbí àṣepọ́n títà nábì ló ń tẹ̀lé àbí tàwọn àsìní lọ́nà síbẹ̀ ọmọ yìí pé ń jọ́kọ̀ ọjọ́kà àtẹ̀mí àtiwọ́ àwọn náà padà dára lè níta ìfẹ́ ń gbọ́ yìí bíbẹ̀ ń bíbẹ̀ kọ̀ oníkàlùkù wò rè mọ́kà gbàgbé láti múwe àti gègé lọ tó fi kọ àkọọ́lẹ̀ fáwọn tó bá ṣẹ́kù láyé lẹ́yìn rẹ̀ pé ah mọ́ bá bẹ́ẹ̀ àbí ń bá bẹ́ẹ̀ mọ́ gbàgbé láti múwe lọ ọlọ́run kó tún bẹ́ẹ̀ jẹ́ kí ìlànà alukur'an àti ti sunna anabi sallallahu alaihi wasallam kó ṣe wá láǹfààní ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run dákun jọ̀wọ́ kó ṣe wá lọ́mọ àlùjẹ́nà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك ètò ìlànà alukoran àti sunna òun náà ni a ṣe láǹfààní láti gbọ́ tán